ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب نواقض الوضوء عن أنس بن مالك قال كان أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتوضؤون أخرجه أبو داود وصححه الدار قطني وأصله في مسلم البواري أموى لابي أقولي àwọn nǹkan tó الولادة؟ لا ba kílọ̀bù òfin ọlọ́run òsì bẹ́ẹ̀ ṣe lè kírun ní ìgbà tí kò sí ìdíwọ́ kankan tó lè mú mẹ́tàlú àlá kọ́ wa kírun láì tàlú àlá. àlùwàlá tí ọjọ́ méje mu fún àlàáfíà ìrun àlùwàlá yìí ó láwọn kẹsí máa bàjẹ́. ìgbà sálọ ọlábá lálàáfíà ìrun tá a pé ẹ̀jẹ̀ tó lálàáfíà ṣùgbọ́n àsìkò tí àlùwàlá wa tó bá ti jẹ́ àlùwàlá tí kò dáa tó ti bàjẹ́ kò sí bá a ti lè fi ru àlùwàlá bẹ́ẹ̀ kírun eléyìí ló fà ló fi pàtàkì ibi ká mọ̀ nípa àwọn kan máa bá àlùwàlá jẹ́ káwọn nípa wọn nítorí kálùbà máa ipò tí àwọn àlùwàlá dá máa lò láti máa fi kí àwọn àrùn wa wà ìyá àlùwàlá tó lálàáfíà ni àbí àlùwàlá tí kò lálàáfíà tó bá jẹ́ àlùwàlá tó lálàáfíà èèyàn fi ìbàlẹ̀ ọkàn yóò fi sin náà pẹ̀lú pẹ̀lú irú àlùwàlá bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá dé pé àlùwàlá tó ti fúkà tó ti bàjẹ́ ni láìsẹ̀ irú àlùwàlá bẹ́ẹ̀ àníbi kírun. wọ́n ní báàbò náà wọ́n sọ̀rọ̀ wọ̀bù ilé jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tuntun tó dá lórí ohun tí máa tú àlùwà láàká tí máa bàjẹ́. wọ́n sì gbé nínú àwọn sọ bí ẹnna máa yọ kó gbogbo a mọ̀tà àjẹjọ torí pé tí wọ́n bá àlùwà láàjẹ ọ̀pọ̀ kìí ṣe kẹyọ. èèyàn bùkátà láti mà nípa wọn. bí ẹnna ká dínú ẹ̀sìn tí wàá lélẹ́yìí tó ayé ti fa ìmọ̀ká fi sin lọ. ó sì ń bẹ nínú àwọn nǹkan tó ṣe é gbé al-ilmu bihi fardu 'aini ojúlówó ọ̀ràn ẹ̀ lórí oníkàlùkù afẹ́kọ́ mọ̀ nípa rẹ̀ kò tọ́ pé tàmídó ti mọ̀ nípa rẹ̀ kò burú kí tó lọ́ mọ̀ nípa rẹ̀ gbogbo alámùká ṣàkàmọ̀ nípa ẹ̀lẹ́yìí. wọ́n ní. àdéjà lọ́kùnkọ́ táwọn tó ń wá fún wa níbí ṣíṣe àdéfè ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́ta wọn láti ọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu ìdí ọmọ ọ̀dọ̀ fún àníbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi yóò fẹ́lẹ̀ láti náà tó wà ní tó ti dára ní sàyè sílẹ̀. أني كان أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم على عهده فلما سابع النبي محمد صلى الله عليه وآله وسلم نجاية النبي إليه يقبل الدين ترون من كثير ما فيه lára ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí tẹ́gbà wọ́ọ̀rọ̀ yìí fi ṣe tẹ̀lé. Ìgbé àwọn sàbí ànábì sallallahu alaihi wa sallam nígbà ayé ànábì sallallahu alaihi wa sallam yantaziruna al-isha. Wọ́n máa dúró de ìrun dáhà Hatta kọ̀rọ̀ òṣùwọ̀n. títí tí orí wọn fi fìtẹ́gbẹ̀ ká kí ló mú orí fìtẹ́gbẹ̀ ká ìyẹn ni pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa lẹ́lẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ torí bá nípa rẹ̀ nítorí pé òfin ọ̀dá lórí pín al-ma'lumu la yufradu bi alẹ láti mọ àníbi láti fún mi mọ nítorí tí sọ ohun tá a ti mọ ká tún máa tún wé náà sùn fìlà àpòlù ní ń fi àmì kọkọlù òpè tó lò kí á ní tá a ti mọ tí wọn ò rí bẹ ìtumọ̀ rẹ̀ ní pé ẹ العشاء حتى عرفه ينتظرون ẹ. فينامون حتى تخفق رؤوسهم وما دروسي ìrun àìṣá wọn àti wọn sùn òun àwọn máa gbé wọn lọ bí wọn ti ń dúró de ìrun àìṣá ẹni pé lẹ́yìn mọbìrì wọn máa ń dúró de ìrun àìṣá àti àtàkùn ọrùn wọn sọ títí tí orí wọn yóò fi wọ́n sẹ́gbẹ̀ẹ́. wọ́n sùn torí ó fi wọ́tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sùn pé oorun tí èèyàn sùn torí fi àdúgbò ohun tó nípa rẹ̀ wọn á máa dúró de ìran ìṣẹ́ oorun á máa gbé wọn lọ débi pé orí wọn àwọn na lẹ́yìn rẹ̀ wọn á máa dìde kírun. wàlẹ́ ẹ̀yẹ́sẹ̀ wọn mọ òun wọ́n yìí sì ṣe àlùwàlà àlùwàlà tẹ̀sí sèm náà. أخرجه أبو داود الإمام أبو داود السجستاني رحمه الله أو المغادي في واحد وصححه الدار القطني الدار القطني أو صحيح ومريجين وأصله في مسلم يقول حديثي قم بأنه صحيح مسلم حديثي قلت أفكر هو يوسسي أو تابع النبي محمد صلى الله عليه وآله وسلم ṣùgbọ́n gbàtàn sọ pé ní ìgbà ayé ànábì àníbẹ̀yẹn kéèyàn fà látẹ́lẹ̀ nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní ẹ̀yìn ikú ànábì sallallahu alaihi wa sallam ọba tí wọ́n tún ọ̀kẹ́ta jáde. ṣùgbọ́n ti ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ lóbi ayé ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n máa ń sùn nígbà tí wọ́n ń dúró de ìrún àṣìṣe tí wọ́n máa ń sùn lẹ́yìn ìrún Maghrib nígbà tí wọ́n dúró de ìrún ìṣá lóorun tí máa ń mú kí orí wọn wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n sì dìde kírun láì tún àlùwà láti nítorí mú kírun eléyìí ọ̀sẹ̀lẹ̀ lójú ayé ànábì sọ̀rọ̀ wá àríwá rẹ̀ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé àdéká sùn lẹ́yìn tá a ti lálùwà lá nígbà tí a bá ti di àbùkátà ká fún àlùwà láti kí gbogbo ayé ànábì wọn ti ṣe tó bá jẹ́ pé tí ọ̀dà ànábì sọ̀rọ̀ wá àríwá tẹ́lẹ̀ ó bá ti sọ fún ọ rárá o gbogbo ẹ̀ tó bá ti sùn tó bá ti àjí ń kọ́. kó tún àlùwàlá sí. adékú ẹ̀rí ń bẹ́ńbẹ́ fún àwọn olùmọ̀ tó sọ wípé oorun kì í ba àlùwàlá jẹ́ ẹ̀rí ń bẹ́ńbẹ́ fún àwọn olùmọ̀ tó sọ wípé oorun kì ba ṣùgbọ́n báwo rí ti lè wà kò sí ọ̀nà sẹ́ẹ̀lì ti lè wà nínú rẹ̀ àyàfi tó bá nàbí mú àti ohun tí

nígbà máa ń dín wájú rẹ̀ torí tí ó sì gbé kò burú eléyìí ńlá pè lẹ́yìn wọ́n ti lójú ayé rẹ̀ kò rí ṣùgbọ́n wọ́n fún níròyìn nípa rẹ̀ kò sì kọ́ eléyìí ńlá sọ ẹgbẹ́ kò burú. ṣùgbọ́n wọ́n ti nǹkan lójú ayé rẹ̀ kò túmọ̀ sí kó rí nítorí bá ní sallallahu alaihi wa sallam ọmọ tó pamọ́ nítorí bá ti wájú rẹ̀ lórí ẹsẹ̀ máa ń sọ pé àwọn ọmọ kíláàsì wọn ti ṣe tó wá ní ṣe é ṣe kí wọn lè máa ṣe wọn kíláàsì tí ò ní pàápàá jùlọ ẹsọ fún wọn dúró de ìran àìṣá káàdì ìṣòro àti ìrìn láti fi kírun táwọn wọlé tí wọn ni. tòun àmọ̀fẹ́nìkan ó dúró de wọn ló ṣe ń sún ìrìn wọn kíláàsì òun gbé lọ títí orí fi wọ́ tọ́ eléyìí ó sì ṣe ti pẹ́rẹ́ bá nàbẹ̀rẹ̀ tọ́lá àìṣó lọ kò sí sọ kó sọ̀rọ̀gbọ́n àti orí àti borí kò sẹ́ni tó fi hàn wá nínú àdéhùn. àdéhùn yìí ó fi hàn yín pé láti ìgbà tó ìsìn náà ti bẹ̀rẹ̀ làwọn èèyàn ti dín ẹni tó ṣera wọn lọ́rẹ̀ẹ́ mọ́sálásí. wọ́n máa jókòó sínú mọ́sálásí lẹ́yìn rẹ̀ kí bẹ́ẹ̀ jáde nínú mọ́sálásí kó fi fòtì àṣẹ lẹ́nu àlékún sì túlẹ̀ eléyìí ìṣesí tí ọ̀dà nítorí pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kí àjọṣepọ̀ òun pẹ̀lú mẹ́tíláṣí ọ̀dà yàrá mẹ́tíláṣí Baytullah ilé ọlọ́run mẹ́tíláṣí ẹtú sì jókòó nu mẹ́tíláṣí tí mo rí odùn àwọn òbílà ẹtú jókòó nu mẹ́tíláṣí tí wọ́n kárí ọ̀gbálẹ̀ àwọn òbílà nígbà tó bá jókòó níbi tẹ̀sí ń sọ fúnfún tẹ̀sí ń gbẹ̀gà nígbà náà lọ kàrí ọ̀gá rẹ̀ mú òyò dùn. wọ́n sì mọ̀ ẹ́kẹ́ ní mọ́sálásí tó bá jókòó ń bẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run bá ń gbọ́. jíjókòó rẹ̀ tó jókòó ń bẹ̀ yẹn ọlọ́run tó fi kí àwọn ẹ̀lẹ́gbà akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó ìta yẹn. yóò ní kí ìbàlẹ̀ ọkàn jẹ́ tiyín ìkẹ́ ọlọ́run ọlọ́run á dárúkọ yín lọ́dọ̀ àwọn ẹni tó ga sí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ subhanallah oríire ńlá lélẹ̀ débi pé apá kan nínú ọ̀rùnmọ́ wọn ní tó bá ké bomi ìlànà ti jókòó náà sọ̀rọ̀ ọlọ́run fúnra ọ náà ń kí àwòrán á náà kọ́ nípa òfin ọlọ́run wọn ní kò dájú pé mọ̀lẹ́kà kan kó wa mẹ́ kí ìlà ti jẹ́ يكون لا لا ذيك واقع ما اجتمع قوم في بيت من بيوت الله يعني كده إن كان ما يلا تو إذا ما في يبومي تو لا تجمع سلاسي تجمع سلاسي tó ó túmọ̀ sí pé kéèyàn jẹ́ kí ọkàn èèyàn rọ̀ sí gbígbẹ́ mọ́tíláṣí orí láìwọ̀lá àbẹ́yìn orí inú èèyàn méje tí ọmọ ọgbẹ́ lábẹ́ gògé ọlọ́run bá jọ pé ga òkè يوم لا ظل إلا ظله lọ́jọ́ tí òní sí gbòógì kan àfitọ́lọ́ òun náà ni rọ́jòló ọ̀lùkò òmù àyílọ́kọ̀ gbẹ́ngbẹ́sẹ́ẹ̀dì ẹni tí ọkàn rẹ̀ tó sọ̀rọ̀ sára mọ́tíláṣí gbogbo ọgbà mọ́tíláṣí ní mọ́rù sásìkò ní wọ́n bá ti tó yọ bẹ̀bẹ̀ mọ́tíláṣí lẹ́yìn tó fi màánà ẹ̀yẹ sẹ́kẹ̀dá. المسجد مصنعا ومسجرا يجلس فيه ولا يفارقه ولا يفارقه البتة إذا كنت أنتم مثلاتي ilé ìtajà ilé iṣẹ́ tí wọn á jókòó títí òní lọ bí iṣẹ́ rẹ̀ lá kọjú mẹsẹ rẹ̀ láti di àsìkò oorun àsìkò oorun tó tótó òtítí mẹsàlásí lẹ́yìn ìgbà tẹ kí irun tán òsùn ní jáde kòtìkòtì nítorí àdìsá nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí ń tọ́ bá jókòó tó ń retí wọn ẹ̀rọ àtàlẹ́ wọn jókòó wọn retí ìṣà. wọ́n ní ẹni tó bá jókòó sí retí wọn ìdájọ́ tí wọ́n ṣe fún náà nídájọ́ ẹni títí ń kírun. láàdáa pé tí ń kírun yóò máa bà ọwọ́ náà àti tìpé wà láyé ẹ̀zá lòrùlọ́jù lòkè sọ́lẹ̀ máa ń tábọ̀ ọ̀sọ̀lẹ̀ èèyàn ní yé jẹni tí wọ́n sọ yìí pé ń ti ń kírun lópin ìgbà tó bá ti fẹ́ dúró dè rùn o ti kírun náà wẹ̀ o dúró dè rùn àìsà ìdájọ́ ọkọ̀ ti ń kírun lọ́mọ gbalada títí tẹ̀sí kí ìṣà o túmọ̀ sí pé tí wọ́n bá ti jáde kó fún kíláàsì láì kí ìṣà wọ́n sọ pé o ti kí ìṣà ọ̀la ẹni kó ti máa gbalada lẹ̀ ládà yọkọ̀ bákan náà tó bá kírun tán tó dókòtò ń ìwé ìdáná ìṣòro wà lè sẹlẹ sẹni kámẹ ti tó ọkà jáde kò sí bí gbàtó tó wà tó lọ jà àwọn ẹlòmíì tí wọn ti sára wọn kàwé kó tulẹ. kí èèyàn máa ti tẹ̀sí níbi tó ti kírun yìí àwọn mẹlẹ́kọ̀ọ́ máa ṣàdúrà fún un ó ti gbà sẹ́yìn bá kú mbẹ́. kí ẹni tó wà ní sọ́mẹ́ ìlú bọ́kárì àtàwọn síra mi wípé àwọn mẹlẹkọ ọmọ sàdúrà bẹ tó kírun lópin ìgbà tí o bá ti kúrò láti tó ti kírun wọn máa sọ pé Allahumma ighfir lahu Allahumma irhamhu Ọlọ́run kò rí jìn ọlọkẹ Ọlọ́run kò rí jìn ọlọkẹ Ọlọ́run kò ọlọkẹ subhanallah ẹsìn ọba àwọn mẹlẹkọ kìí sún àwọn kìí rẹ wọn la yasuna Allah ma amara la yasuna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kìí sẹ Ọlọ́run nípa tó bá ti pa wọn láti ẹ tó tó ní kí wọn wọn máa ti tọ hadithi yìí ọwọ nínú ẹgbà wọrọ mi ẹnìtí wọn kọ gbáàdì nìkan ìpìlẹ̀ rẹ̀ nù sọ yìí mùsùlùmí lọ ìpìlẹ̀ rẹ̀ nù sọ yìí bọkárí lọ ó túmọ̀ sí pé hadithi yìí ẹni tó gbà wá pẹ̀lú gbólóhùn táwa sọ nípa rẹ̀ o gẹ́gẹ́ bí Abu Dawud lápẹ̀jù àsìkò tó dé sí ọpẹ́ sí tẹnita nípìlẹ̀ àdìsí bẹnu kíláàsì Abu Dawud àtìkò tó dé sí ọpẹ́ sí ìgbà tí mùsùlùmí ti dé àti kọ́kọ́ ọmọ sọ̀rọ̀ yìí mùsùlùmí ká tó máa súnánú Abi Dawud eléyìí tó túmọ̀ sí wípé àdìsí tí Abu Dawud gbà wáyé pẹ̀lú gbólóhùn rẹ̀ dáa wíyì a lè rí bẹ́ẹ̀ nínú sọ̀rọ̀ ìmùsùlùm ṣùgbọ́n àárín tó ní tùmọ̀ rẹ̀ nínú sọ̀rọ̀ ìmùsùlùm kí wọ́n á ló dé dà mú ti sọ̀rọ̀ ìmùsùlùm wa ti sọ̀rọ̀ ìmùsùlùm tó ti kọ̀ lẹ́jọ́ ní ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kí ló dé dà mú wa tẹ́tẹ́ pé ètò wa nínú sọ́ọ̀rì àbìdà owó tó ti pé o lè lẹ́jọ́ ní pé ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ là ń wá tá a ti torí rẹ̀ mú àdéhùn yìí wá inú súnáni àbìdáwò lọ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò àánú muslim ó lè má pọ̀ tó gbígbóná yìí ti ti wá ẹ sì máa yí pé tí àdéhùn bá gborí sí ọ̀nà mẹ́wàá wá ìdùnnú ni fáwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nítorí àlékún gbólóhùn nǹkan tó bá wà ní olùwáyà kan ó tó láti fi mú òfin púpọ̀ jáde àlékún tí mẹ́rin tí òfin ti ó tó láti fi mú àìmọye òfin jáde torí ẹ̀ dábàá sọ pé ìpìlẹ̀ rẹ̀ inú muslim lọ́wọ́ àkótúmọ̀ sí pé léyìí wà sahih o ti muslim ní sahih àmọ́tà Abu Dawud àti ìwádìí ọ̀tọ̀ ń parẹ́ náà lẹ́sìn gbọ́ tí wọ́n fi ní ọ̀sán Daraqutni Daraqutni ní ogun rege tòkè tó fi torí ìpìlẹ̀ rẹ̀ wà nínú muslim àwọn àdàkẹ́ wà ọ̀sọ̀ òfin muslim ẹ̀ má mi wà láà. téèyàn bá sùn oorun ọba àlùwàlá jẹ́ àlìmọ́ mùsùlùmí àwọn náà gba wa wọ́n ní nínú ẹ̀gbà ọ̀rọ̀ sí wọn wọ́n ní wọ́n yóò kọ́ bówó náà lè sọ àlẹ́ à táwọn sábẹ́ yẹn bá sùn ní ẹ̀yìn sí àkókò ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. kì wá sàwọn ní máa dájú tí wọ́n fi kírun ìṣá títí ni wọ́n á máa jí wọn. oorun tó sùn torí fi wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. oògùn dájú títí wọ́n jí ọ̀ pé oorun sẹ́sẹ́rẹ́ lélẹ́yìn tó nípa. tọ́ eléyìí ẹ̀ ti mú bẹ́ẹ̀. ó tún wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ omi tó tún wá lọ́dọ̀ ìmáàmù Tirmidhi Anas ibn Malik òní hatta inni la asma'a li ahadihim ghatitan thumma yaqumuna fa yusalluna wa la yatawadda'u wọn máa sùn orí wọn àti wọn wọ sẹgbẹẹ débi pé màá máa gbọ́ ìhàrùn wa tó o ti kú òní oorun tẹ́tẹ́rẹ́ èèyàn sùn orí wọ́sẹ̀gbẹ̀ òsìdájú fúnra rẹ̀ dídí wọn jù ó sì tún hàn ẹ̀wọ̀n kẹ́ni tí máa hàn eléyìí náà ẹ̀bùn kan ní báwọn mìíràn. ẹni tí ń hàn ẹni wípé kò sí bí hàn ti lè jẹ́ kankan tó dà lábàá rẹ tó wàá jẹ́ kó wá ti jíjú lẹ̀ sẹ́nà ló sì máa hàn yóò kọ́ yóò kọ́kọ́ ṣe tòun bá tó gbogbo ọ̀nà bá àsìkò tí ìhàn ti bẹ̀rẹ̀ sí pé masha tòkí àwọn á tún máa gbọ́ ìhàn wa. apákan náà olùmọ̀ní abẹ́ òbúrú wọ́n máa sùn orí máa bọ́ sẹ́gbẹ̀ kan wọ́n sì máa harun jíjí wọn máa jí wọn kó tó di fún kírun láì sọ̀rọ̀ nítorí tó fi jẹ́ bẹ́ẹ̀ pé ìjókòó ni wọ́n máa sùn. wọ́n ní wọ́n jókòó torí pé tẹ́ bá jókòó ẹ lè dìdí múlẹ̀ tí ìdìbò ti múlẹ̀ ẹ̀dín náà ti sọ ọgbà jáde ọ̀gá tó gbogbo ọgbà yẹn lè dín náà èso tí ọgbà jáde kéèyàn bá sùn gbà látọ́ á pé kéèyàn bá sùn. wọ́n á ní eléyìí náà tún mú o ọ̀rọ̀ pé wọ́n rán sùn níjókòó yẹn kò mú nítorí ìwáyà mi tó tún wá wọ́n ní yọ̀gbọ̀rún lẹ́jọ́ ló ń bẹ̀ wọ̀n ọmọ fẹ́ gbẹ́ lílẹ̀ gbogbo ọ̀nà tẹ bá dé ibi tó kẹ́ ẹ tòun tẹ́tẹ́rẹ́ ni ẹ kí wọ́n á ní wọ́n tó wọ́n fẹ̀gẹ́ lílẹ̀. tọ́ lẹ́sìn à pé nǹkan bẹ́ẹ̀ الإمام ابن دقيق العيد أولي أو راقين وراو يوا تكون من من كلونا كلا إيه أو يسون راقين ṣé bá wo àdéhùn gẹ́gẹ́ bó ti ṣe wáyé ó ń tọ́ka sí pé oorun gbogbo oorun ọba àlọ́ alájọ. ẹ jẹ́ tó wo àdéhùn mi àdéhùn sọ̀fún wa ní gàdá ọ̀gá ìlú àbáyé tó síwájú nínú àlùmẹ́sẹ̀ àlùkò bẹ́ẹ̀. ولكان النبي صلى الله عليه وآله وسلم يأمرنا إذا قلنا سفرا ألا ننزع حبابنا من بول أو غائط أو نوم ولكن من الجنابة والنبي صلى الله عليه وسلم وقف fún wa láti máa kọ́ ìbọ̀sẹ̀ ترى wa يعني؟ tí a àbí nítorí ipá àbá àyàgbẹ́ àbí nítorí ipá àbá àtù àyàgbé nítorí jàǹdàbà nìkan. níbẹ̀ yẹn àtàlàyé pé ó ń bẹ sọ ẹ̀ táwọn olùmọ́lò láti fi sọ pé òun náà kọ́ ó ń bẹ nù sí máa bá lò àkàjẹ́. nítorí wọ́n ti ṣe déédéé tọ̀ àti ìgbẹ́. wọ́n sì so gbogbo ẹ̀ máa bíbọ́ ó fòkó lẹ́sẹ̀. má bọ́ kúrò lẹ́sẹ̀ torí kó ó fi hàn yí pé òun náà ó ní ìkẹsẹ̀ tí màá ti bá lọ àá. a ti sọ ibi tó bá dẹ́kun tí a bá ti tẹ̀lé oníkó òun wá pẹ̀lú ìgbé àti ìtọ́lẹ̀ kan náà nítorí pé lẹ́yìn nínú òṣòlù tán wọ́n ń pè ní dàlẹ́ àlùfẹ́ lọ́kùnrin ọ̀hún ike ta tó mú ni ti sẹ̀rí ni pé ọ wá pẹ̀lú nǹkan míì tó ti pé dájọ́ rẹ̀ yé gbogbo wa ajẹ́pẹ́ dájọ́ eléyìí náà yẹ kó yé gbogbo wa yẹn kó wá pẹ̀lú tọ̀ ìdájọ́ pé tọ̀ máa ń bá lò alájẹ́ yé gbogbo wa ọ wá pẹ̀lú gbẹ̀ ìdájọ́ pé gbẹ̀ máa ń bá lò alájẹ́ ó yé gbogbo wa ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kí ni tó burú náà sátọ̀ yé pé ọ yẹ kí ìdájọ́ inú ẹ̀rí tó lẹ̀ jù ni torí pé wọ́n jọ wá kì í ṣe gbogbo wa ní máa túmọ̀ sí fún wọn gbọ́dọ̀ jọ nídàájọ́ kan náà tẹ̀lé ìlọ́dọ̀ wa ni. ṣùṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdéhùn sọ̀fúnwán ó fi hàn wá wípé òun òun náà lè nípa lára àbọ̀tí aláwọ̀ inú ọgbà ìwọ́n ti sọ pé ẹ má bọ́ nítorí oorun gẹ́gẹ́ bí tọ́sí ti nípa lára rẹ̀ wọ́n ti ẹ má bọ́ nítorí ìbọn. gẹ́gẹ́ bí ìgbẹ́ ti ṣe nípa lára rẹ̀ lọ́sẹ̀ náà bọ́ sórí ìgbẹ́. sábà wo àdéhùn yẹn ń fihàn wá pé kúrú òun máa bá lu ara jẹ. àdéhùn ilé sọ pé òun gbogbo kì í bá lu sọ pé òun gbogbo kì í bá lu ara jẹ sọ́rọ̀ يطلع النبي صلى الله عليه وسلم حكاية لفعل الصحابة قالوا يسيدنا متعبين في فوعين طب فعل الصحابي وبعد ذلك النبي صلى الله عليه وسلم يوصي àní garanti nígbà lè fi tẹ̀lé lókè ìgbà tá àlẹ́rìí kan tó fi hàn wá pé dájú sáká àlẹ́rìí máa ó sì ní kò burú. báwo la ti ti wá fẹ́ ti tẹ̀lé lórí ìgbà tá à ń fà? tọ ẹ ti ma mà wípé àdéhùn sọfúnwárì ní àzẹr ọgbẹ ìwà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó sì hàn gbangba lórí nǹkan tí ń tọ́ka sí pé ó ń fẹ́ bàbá tí bá ṣé síwájú pé àwọn sàábé dáàmà bá nàbí mọ̀ ń parẹ́ àbí ọ̀mọ̀ ń parẹ́ àbí tẹ́tẹ́ àwọn sàábé ṣe kiri fún ọgbà títí láyé àdébí sọ̀rọ̀ àṣẹlẹ̀ láti wájú ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ lábọ́dọ̀ síwájú. tọ́ ọjà tó ṣe é ṣe kápó oorun tó ń sùn ọ̀pọ̀ tó ti ṣe é ṣe kápọ̀ pọ̀ ó ti ṣe àlè ó ti ṣe mẹ́rin ìwọ́n rí kìrìsì náà wẹ̀ ẹlòmíwọ̀n tó ń pín láti tẹ́jú kan ní tó bá ti lè sùn oorun máa ń sọ di ọ̀tẹ̀ ni ìtẹ́jú kan tó bá sùn àìwọlé yóò ti bọ́ kẹ̀kẹ́ kan báyìí yóò ti tẹ̀sí lẹ̀ láàrin ìtẹ́jú kan ẹ̀sùn tí yóò gbé gbogbo ọ̀rọ̀ sẹ́ńtọ̀ mọ̀ ń gbọ́ àwọn gbọ́ àwọn ló ti tẹ̀sí lẹ̀ ló dé hàn án ó tún ẹbí ìwọ̀n tó bá ẹ̀kọ́ lẹ́sùn tó bá bẹ́ẹ̀ lómi náà ń sáré tó náà bá ti sùn bẹ́ẹ̀ inú lórí ó ti bọ́ sẹ́gbẹ́ kan ló ti máa hàn án báyà ló hàn lálẹ́ ìbéèrè torí kò sọ pé gbogbo wọn á sì máa hàn án kò sì sọ pé gbogbo wọn ó yẹ wọ́n sì wọ́ sẹ́gbẹ́ kan torí kí léde la bàbá tó sọ pé wọ́n máa sun orí wọ́n sì máa wọ́ sẹ́gbẹ́ kan ẹ̀dá kò tí gbogbo abá sùn ẹ̀ tí gbogbo alóni wọ́n wọ̀ sẹ́gbẹ́ kan ní ti gbogbo ní ti tẹ́ bá jọ wọ́kọ̀ tó ń bá gbé gbogbo èèyàn lọ bàbá dírẹ́fà ó tíra láti má sùn òun lè sọ fún wa pé yẹ gbàtẹ́ yẹn sùn òtún wọ ìfẹ́rẹ́ sẹ́gbẹ̀ẹ́ wíńdò rí ẹ̀yin fún wọn tó gbórí lẹ́gbẹ́ àlẹ́gbẹ̀ẹ́ léjìká ẹ̀yin ẹ̀kan ní orí sẹ́yìn báyìí ẹ̀yí sọ́kàn ẹ̀yí tó sì torí kìrìsì ló wọn àwọn èèyàn yìí ti gbogbo wọn gbọ́ àlùfọ́kùnrin lọ́wọ́ àlè àwọn tó pọ̀ jù ni wọ́n máa fi sòfò sábà sọ pé àdéhùn sọ̀kún à obìnrin kọ́ ló wà lá ó máa ń bàjẹ́ pẹ̀lú oorun gbogbo oorun láti ṣe jẹ́. sàtò pé àdéhùn àná tó obìnrin kọ́ oorun kì í bá lò àlá jẹ gbogbo tó lè tó lọ́rùn àdéhùn lọ lágbára jù fèsì láàrin ti àárín ìnàkúrò. a lè fi àdéhùn sọ̀kún àná láàrin lágbára jù bí ìdúgbò ànábì lọ. sòṣùgbọ́n àdéhùn àná sọ̀rọ̀ bí òun àwọn òun tó rí ló ń sàlàyé fún wa tí o sì pa dandan ká wà nàbí náà máa pa àti ìṣẹ̀lẹ̀ yìí. ẹsìn mọ̀ pé ní tí àwa ọ̀sẹ̀ láti rẹ̀ láti gbọ́rọ̀ sílẹ̀ lọ́dọ̀ àtẹ́wọ̀n Muhammad tó ń bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ àti gbọ́ bá nàbí sọ pé ẹ máa sùn dáadáa ẹ tún sùn sí kẹ̀sì dídí kẹ̀kírun. sẹ́láfì wò wò àdéhùn àyè ibùdó àbí tọ́lù òbí ọlọ́run àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọ́n ní فمن نام فليتوضا wọ́n ní ojú òun náà ló kún ihò omi tí tó ń gbà jáde tójú bá yà á lẹ̀ iṣu ò lè jáde kálárọ̀ mọ́mọ́ àyàfi tọpọlọ bá sí. tòótúmọ̀ sí pé kálukú wa tí ìbá ti bá a sùn ẹni tó sùn mọ́ra rẹ̀ yọ̀lọ̀ tún àlọ́ àlàáfíà àmọ́ tí ìbá ti sùn subhanallah bó láti fẹ́ mọ̀ bá tó bá sùn títí bá ti fẹ́ náà. tó eléyìí fi hàn wá pé àdìsí náà òun náà tún kín àdìsí sọ̀kún àlẹ́ yìí. wípé ojúṣe òun náà lókun tó de ihò tí sóńgbà jáde. torí náà gbogbo ẹ tó bá ti sọ̀kó fún àlọ́ aláṣẹ ó mú àwọn pé òun kọ́ ó máa ń ba àlọ́ aláṣẹ. eléyìí ló mú káwọn olùmọ̀ wa fún ọpẹ́ sọ́nà méjì àbí sọ́nà mẹ́ta apákan nù wọn wọn sọ wípé oorun gbogbo oorun kìí bá lu alájẹ oorun gbogbo oorun kìí bá lu alájẹ ẹ̀rí wọn náà sì ni àdéhìí anasọ̀rọ̀ ìmáyé ọ̀gbìn ìwà àbáyé fáwọn sábẹ́ ànábìsọ̀rọ̀ àríwá àríwísílẹ̀ lójú ayé ànábìsọ̀rọ̀ àríwá àríwísílẹ̀ wọn máa sùn débi gbórí wọn máa wọ́ kébẹ̀ kan wọn àti tún máa harun gan pẹ̀lú ẹgbẹ́ gan wọn máa fi lé rẹ̀ wọ́n sì tún máa jí wọn gan rẹ̀ fún àwọn bá ti jí wọn fi hàn láìpẹ́ wà láti kí ni tó tún kù. àwọn míì ti sọ pé rárá oorun gbogbo oorun oorun gbogbo oorun kí máa ba àlọ́ alájẹ torí náà gbogbo ẹni tó bá ti sùn kó tún àlọ́ alájẹ nítorí àdéhùn sọ̀kọ́ àti náà ṣáà níbi tí wọ́n ti forun pẹ̀lú òbí àtìtọ̀ nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ ó túmọ̀ sí pé ìdájọ́ wọn kankan náà àti àdìgbà yìí ibi náà fi tọ́ níbi rọ̀bí ọlọ́ àbúrán ibi tí wọ́n sọ lọ́wọ́ àti sọ́lá sọ pé àlàyé nìkà ó sẹ́yìn fọmọ nàmá pẹ̀lú ẹ̀tọ́ wọ́n pọ̀ ojú ẹ̀yinjú òun náà ló tó so ihò tí tó ń gbà jáde torí náà gbogbo ẹjọ́ bá ti sùn kọ́ ọ̀yà fún àlọ́lá. àwọn ní adébí gbogbo ohun a máa gba àlọ́lá jẹ. àwọn kan máa ń wo ọ̀rọ̀ méjèèjì kíkí oorun gbogbo oorun máa bá àlọ́lá jẹ. oorun gbogbo oorun kì bá àlọ́lá jẹ ẹ̀jẹ̀ ká wò ó láàrin. àlàyé ń bẹ́ ń pa rẹ̀. wọ́n ní oorun gbogbo oorun kìí ba gbogbo àlọ́ aláàjẹ àti pẹ̀lú májẹ̀. nínú wọn ẹni tó sọ yìí pé gbogbo oorun tá a bá sùn ní ìforí kalẹ̀ ọba àlọ́ aláàjẹ. nítorí pé wọ́n wá nínú àdé èyí tó ṣe é kí wọ́n lọ́lẹ̀ láti fi bẹ̀rẹ̀ ike tí èèyàn bá sùn ní orí kalẹ̀ ọlọ́run ló fi hàn sí yàrá níwájú àwọn ẹlẹ́ka pé ẹrú mi nù ó tún sùn gan ní orí kalẹ̀ ọ̀sán ṣùgbọ́n tá a lè yẹn kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni. àwọn olùmọ̀ọ́yìn wá sọ pé báwo ni wọ́n ṣe sùn lóorun kan tí mò ń lọ yìnyín táwọn afáàlú alábàjẹ́ sẹ́wọ̀n tó bàjẹ́ lọ́la kìí ṣe yínyìn ló ní ṣe pẹ̀lú ó ní ṣe pẹ̀lú pé sọ́sẹ́ tátẹ́gùn jáde.

rògbò ọmọ ìyá ìforíkalẹ̀ ni àdéhìsì náà lè rí tàwọn àwọn ti rògbò àwọn ti fún un. Bíkọ́ náà ó fi ṣe tí ó fi ṣe báàlì wájú àwọn ẹ̀lẹ́ka ó sì dájú pé nítorí bá tẹ̀ ọ́ dàbí ẹ̀ tó náà. Àwọn kan ní kò lọ hay'ati min hay'ati as-salah. Gbogbo òṣèṣì kan náà àwọn òṣèṣì rùn ìdúró rògbò ìjókòó títẹ̀ gbogbo ẹ̀ tó wà náà tó bá ti bẹ́ẹ̀ ló bí àwọn aláàrẹ ọ̀dà tó. tó àwọn fẹ́ sọ pé náà tí èèyàn bá sùn nítorí kalẹ̀ lórí ìrùn ọ̀bàlù aládé àbẹ́ tí èèyàn bá sùn gbogbo wọn bá ti sùn tí o tí ò jẹ́ nù ọba ìjẹ́ forí kalẹ̀ ọ̀bàlù aládé gbogbo ìtòrí àti ìtìyàn náà. àwọn akẹ́kọ̀ọ́ sọ yìí pé oorun tó fúyẹ́ ọ̀bàlù aládé oorun tó wúwo ọba àlùwàlà ni máa bọ́ bẹ́tù àlùkẹ́fẹ́tì wà sẹ́fàlì kí ni òfin hàn wá kó yìí fúyẹ́ ohun yìí wù ẹ̀sọ́ fún wa kò sí kò sí balance náà lè gbélé kí oorun yìí o kò fi ẹ̀ á eléyìí wù o kò sí. ìrẹ̀ tó bá jẹ́ kí wọ́n ti ẹ̀sọ́ fún wa níbẹ̀ ọba àwa ní kò sí ẹ̀ tó bá ti tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ báyìí lẹ́ǹtì báyìí àjẹkọ̀ wúwo tó bá ti tó báyìí àjẹkù fi yẹ ààrẹ tẹ́lẹ̀ yóò fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìyàtọ̀ inú wà ní àwọn olùmọ̀ lórí àwọn àlèkí yẹn àwọn sọ pé tí o tí èèyàn bá sùn ó pín sọ́nà mẹ́rin nípa àlọ́ àlá wọ́n ló lè jẹ́ kọ̀wé lórí tẹ̀kí lórí gùn kó tún wúwo yẹn ń fọwọ́ ìmọ̀ bá lọ àlá rẹ̀ ó sì lè jẹ́ kọ̀bíhún àbí àkọsíhún dàkìlù oorun tó kúrú ìwọ́n tó wúwo ọ̀nà ẹ̀ ń kojú wọ́wọ́. wọ́n ní oorun yẹn sì lè jẹ́ kọ̀bíhún tọ̀bílù oorun tó fúyẹ́ tó sì gùn ló náà bá lọ àlàyé ó sì lè jẹ́ kọ̀bíhún kọ̀síhún wọ́n lé lẹ́yìn kọ́ kì í bá lu àlàjẹ ìjọba jẹ àfihàn ọ̀sẹ̀rún ókúyẹ ókúrú wọn ní kì í bá lu àlàjẹ ẹ̀rọ̀tọ̀lá á gbé ọ̀sẹ̀rì ìbẹ́rì nìkan fún ní àwòkọ́ àdàbẹ̀sọ̀nà wọ́n fẹ́ gbìyànjú láti gbó láàrin ẹ̀rí tó ní gbogbo ìbálò alájẹ bíi àdébì àná àti ẹ̀rí tó sọ pé gbogbo ọmọ ìbálò alájẹ bíi àdébì صفوان بن عسان ولا شك ìjọba balẹ̀ sí òun náà ní pé gbogbo oorun máa bá lọ àlàyé gbogbo oorun ẹ máa sùn ó máa bá lọ àlàyé gbogbo ẹjọ́ láti sùn tó tọ́ ọ̀la ọba jẹ́ ń jókòó ọba jẹ́ ń dùn ọba jẹ́ ń forí kalẹ̀ ọba jẹ́ pé ní rírìn tó gbogbo bọ́ bá ti sùn máa fún ọ̀nà láàrin ṣùgbọ́n tẹ bá wo àdéhùn ọ̀pọ̀ àdéhùn àdéhùn ànàtì mẹ́rin ọdún ìwọ̀n ọ̀gbọ́n àná pẹ̀lú àwọn tàbí ti máa ń jọ wọn ti gbogbo ẹ̀. so ilé yẹn àlè pé tí ẹ bá sùn lọ́nà tó ṣe pọ̀ máa ń tẹ̀ lọ ọba àwọn orí ìwọ kan lọ́nà tó ṣe pọ̀ máa ń tẹ̀ lọ so oorun ló lè ń bá àlùwàlá jẹ́ so àkànṣe ọgbẹ́ ń tó gbé so ṣùgbọ́n tó bá sùn lẹ́sẹ̀ ìtọ́kàn balẹ̀ sí ni kókó kékeré kó tún àlọ́ àlá rẹ̀ láti ẹjọ́ ní akọ ẹni tó pọ̀ sí wa láàrin àwọn olùkọ́ nípa pé sòun máa ń bá lọ lájẹ àbí bá lọ lájẹ wọ́n ti síra lórí tìrẹ́tìrẹ́tì ẹni tó ní máa bàjẹ́ ẹni tó ní kì í bàjẹ́ ẹni tó ní apá kan ní máa bàjẹ́ ọ̀kan kì í bàjẹ́ wọ́n lẹ́sẹ̀ kíkí ká pé máa bàjẹ́ lóbìnrin lọ́kàn balẹ̀ jù kádájọ́ pé máa bàjẹ́ lóbìnrin lọ́kàn balẹ̀ jù nítorí oorun kì í bàlù alájẹ́ ọkàn ọ̀balẹ̀ nítorí tí wọ́n mú wá lè fún ìgbà tí wọ́n àtàbí máa ti bẹ̀ àní tí ó mú ni màá dájú bá nàbí máa bẹ̀ àní tó fi hàn wá bá nàbí máa láti jí mà nínú òfin ṣẹ̀ríà kíkí òfin dá lórí

torí di ilé gbogbo tó bá ti sùn ọlọ́run lọ sọ̀rọ̀ tún àlọ́ àlá rẹ̀ sí nítorí pé ọlọ́run bá ń fẹ́ kó kírun pẹ̀lú àlọ́ àlá tọkàn rẹ̀ balẹ̀ kò fẹ́ kó kírun pẹ̀lú àlọ́ àlá tó ń ṣe méjì nípa rẹ̀. àríkú àǹfààní pọ̀ nínú ìgbàwọ́ rẹ̀ nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ kò náà ní pé ọjọ́ wà àwọn olùmọ̀ wọ́n máa ṣe àmúlò àwọn àyè tó bá sílẹ̀ fún ẹ̀rí pé àwọn sàbẹ ní bíbá wọn ń jókòó lẹ́yìn mọ́gbẹ́ wọn retí ìrun ìṣá táwọn náà bá rí irú chance yẹn láwọn àwùjọ wa bí àwọn èèyàn orí wọn rọ̀ sí wọn kan ntí wọba bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run wọn kàn jókòó látà wọn ṣe wọn láǹfààní pẹ̀lú tọmọ nítorí pé lo àkókò rẹ dáadáa wọn dájú pé yóò lò ó lòkulò ẹni tí fà àkókò máa tọlọ wọn dájú pé yóò sí ìwọ sì ní tọrọ wọn bá mú ọgbọ yé tí wọn bá tọ gbọ yìí máa rántí gbogbo wà pé ọ̀pọ̀ rèé wá sí yìí rárá tòun ara òwe ìtú ọmọ mo ṣàlàyé rẹ̀ fún ọ lákòókò. tó eléyìí túmọ̀ sí pé tọ́nà ọlọ́ba márùn yẹn jókòó ní kíláàsì lákòókò yẹn ẹ̀yìn ẹ̀sàgbára láti na dáadáa tẹ̀mí sí wọn láti sọ wọn láǹfààní. ó sì dájú pé nílẹ̀ Yorùbá wa yìí irú ìṣesí yìí ọwà pàápàá jùlọ magreth ṣe ìṣá ẹ fi gbogbo mọ́tíláṣí ní gbogbo ilẹ̀ yorùbá àwọn èèyàn lè o mọ̀ lọ kírun o pọ̀tọ́ wọ́n yẹn díẹ̀ tó lọ kírun ẹ fi mìjọ́rìtì wọn máa ń jáde mọ́tíláṣí títí tí wọ́n fi kí ìṣá kódà táwa wá yẹn lọlé àwọn ìyàwó àtàwọn ọmọ ọmọ pé ń bẹ mọ́tíláṣí ẹ wò wọ́n sí mọ́tíláṣí. ní jókòó sẹ́wọ̀n á jókòó yùn tí ò sẹ́ni tí yóò mú wọn jàǹfààní àti mà nípa ẹ̀sìn lákòókò yẹn ìní máa bí wọn máa tètè rọ́ọ̀ṣì wọn ìṣá ẹ̀. nítorí táwọn yẹn máa jókòó títí dìgbà kan ó ti gbé ọ̀rẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú pé tọ́ àtàjókòó àti àti ẹ̀ ṣíṣe tẹ̀síbí ẹ̀ ṣíṣe kẹ́kẹ́ ẹgbẹ̀rún àsìkò títù àsìkò títù báwò wọ́n pè wọ́n bá kókó tó tó tí ìwọ́n tó pè wọ́n bá mọ̀ bá kókó tí tó pé tán tó bá tẹ̀ pẹ̀rún òdùgbà gbóná dásìkò wọn fi tó tó ní gba aládá tẹ̀sán gba rẹ̀ lọ́dọ̀ ẹ̀dẹ́ á lọ lára tí dásìkò wọn fi tó ẹgbẹ́rún ẹgbẹ́rún ẹ̀sìn pẹ̀rún pẹ́ díẹ̀. àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ àwọn ọba ẹ máa ń lo àkókò yìí ẹ ẹ gbé tíra kalẹ̀ fáwọn yẹn àgbà مختصر الأخباري في رسول السعادة كتاب التوحيد àtibí ẹ̀bẹ́ ìlú ẹ̀rí sàlàyé rẹ̀ fáwọn èèyàn láwọn akíláàsì yóò rí i pé ọ̀rọ̀ tẹ̀ ń bá wọn sọ ọmọ wọ̀ wọn lára. àkọ́kọ́ wọn bẹ sí wọn yé títí débi kan ẹ̀kejì ẹ̀ sì ṣe sábàbí kọ́ ọmọ ìkírun fákòókò tuntun. lóòótọ́ ẹ ra àtàkùtì ọ̀pọ̀ ẹ̀ńdọ́rọ́kọ́ àwọn bàbá kan àwọn kan lè dìde fún bá àfẹ́ gbogbo tí o yẹn náà fẹ́ gbọ́ báwọn torí pé òun ọ̀fẹ́ gbọ́ ẹjọ́ gbọ́ pé èmi ọ̀fẹ́ gbọ́ gbọ́ so ẹlẹ́dẹ̀ ìgbà tí ọba ń ṣe lọ́ba wọn kan wà tí wọn mọ̀ pé táàgì táwọn ọba ti lò lóṣù àgbà máa lọ yìí wọn máa tẹ̀wọ́n káwọn eléyìí àwọn aláìlórí lọ́rùn nítorí pé reaction wọn mọ̀ wọn ò máa ṣà ìwọ kan lọ dìde ẹrù ọlọ́run tọ́lọ̀ ní kórè ló pé orí kọ́ epo táwọn èèyàn láǹfààní bá ìwọ náà mọ̀ kó dìde oṣù pẹ́ kí orúkú ti mú gbogbo síra rẹ̀ kí ló dé tí wọ́n gbọ́n nù ìkọ́ ọmọ sàlàyé báwọn èèyàn fún kí n tó dé wọ́n wá dé wọn sàlàyé báwọn èèyàn wá rí pé á kò kàn lọ́ gbà máa wọn kí náà wọ́n á ń gbà ẹ́ wọ́n sá mọ̀ pé ẹni tí bá ń fún orí kọ́ wá sọ pé ìbá ti parí ìdánilẹ́kọ̀ọ́ tó yé ẹ̀tọ́ bá ti pe lẹ́yìn ẹtì ṣẹ́ńkì àti polúkẹ́ bá lò ọ̀gá ẹ̀sọ́ náà tẹ̀ka lẹ́nu. ìjọba bàbá bàbá mi yára ní wọn ò mà kí wọ́n sì rẹ́ni sàlàyé fún wọn pẹ̀lú bó ti dá bó ti tọ́ tí ò sí lé mẹ́ tí ò máa tú láti wọn bí ayé àti kẹta lẹ́yìn tí wọ́n bá pa wọn lórí ẹ̀rí pé wọ́n wá ìwọ́n yí padà sí dáadáa torí rẹ̀ jẹ́ àmú àwọn àkókò yẹn lò dáadáa. ó lè má rọrùn fún ọ pẹ̀lú mọ́sálásí is not under your control the man who dey control mọ́sálásí irú ideology tiẹ̀ ní ọ̀fẹ́ kọ́ ọmọ ta ideology bá ti ń yàtọ̀ tẹ̀mọ̀ pé wàhálà kan sùn so gbogbo nǹkan ọ̀rọ̀ tó ń sọ gbogbo ọdún lọ́jọ́ jẹ́ gbogbo ìfẹ́jú iná ló ti fòpin sí fúnra rẹ̀ gbogbo nǹkan kan náà wò ó lọ́pọ̀ lónìí ìwọ ló sùn sílé ìwọ ló sùn sílé ìwọ títí tọrọ yóò gbogbo àwọn yẹn ládé bí pé ẹni tó bá tó kó tẹ lóun fẹ́ gbọrọ lọ lọ bẹ àbí òye fún làwọn yẹn lọsọ kọjá rẹ kó mọsálásí àwọn afẹ tó eléyìí fi hàn wá pé báwọn tàbí fún ẹni jókòó yẹn bẹ́ẹ̀ làwọn yẹn ní láti jókòó lónìí ṣùgbọ́n sẹ́yìn tó máa kí ẹjọ́ ló dé sẹ́yìn bí sọ̀rọ̀ àtúnlẹ̀ àkókò yẹn láti máa fi bá èèyàn sọ̀rọ̀ dípò náà fẹ́ sọ̀rọ̀ kíláàsì. látọ̀ pé àkọ́kọ́ àlẹ́ ìjọba pé gbogbo wọn ní máa sùn wọn gíláàsì wọn gíláàsì ètò tẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì oníkejì wà á lọ fóònù àlẹ́bí tí wọ́n á rọ ọ̀rọ̀ ọlọ́run táwọn èèyàn lórí twenty four hours. ẹ̀kí làákà iná ń fẹ́sìn ní àbí ọ̀fẹ́ ọ̀dà àwa láàárọ̀ kúrò lágbọ́rọ̀ lọ lọ́sàn-án kúrò lágbọ́rọ̀ lọ nírọ̀lẹ́ kúrò lágbọ́rọ̀ lọ ọwọ́ àmọ́ tó kẹ́gbẹ́ gbogbo ọjọ́ méjèèjì láàrin lẹ́ẹ̀ma sọ̀rọ̀ yóò sọ àwọn yẹn pápá tó bá ti dé kíláàsì kan náà yóò sùn wọn ẹlòmíràn bínú yóò sọ̀sọ̀ kú sọ̀sì ọ̀ tòtòrẹ́ náà ni ó wá nù àdéhùn sàbẹ̀ ó ní káyọ̀ náà bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ. máa ń sọ wa ni wọ́n máa ń sọ wa bá sọ̀rọ̀ kìlọ̀ sọ̀rọ̀. wọ́n bá rí pító àwọn àbíyèsí pẹ̀lú kankan pẹ̀lú yọ̀rọ̀ àtúwá lè fi ẹ̀ síbẹ̀ náà lọ́yẹ̀ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ tàtàgbára láti jẹ́ pé àtàǹfààní nínú àkókò dáwọn èèyàn láti máa gbogbo tí èèyàn bá ṣe tó ṣe wò pé ọ̀gá làákà ìmú lọ́dọ̀ rẹ̀ náà bá ti bẹ̀rẹ̀ sí ní gbogbo èèyàn bá ṣe náà lọ́ọ́ máa fáwọn èèyàn ọgbọ́dọ̀ kọ́kọ́ tẹ̀lé ìfihàn tó tó bá lọ fẹ́ pè yẹn ọfẹ́ kọ àìdá fún yẹn kó tó nímà ọtí àdúgbò wàá kọ́ ńtọ́ dáa ló kọ́ kíkọ́ dáa wàá kọ́ ntí òkúrú tó ń tọ́ kó burú àní ìdí àtọ́nà fún wa tí ẹ̀ka bá rọra bẹ̀bẹ̀ lílẹ̀ ní classmate tó lóorun pọ̀ tó sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀mọ̀kẹ́ lómi tó ń bá bẹ́ẹ̀ yẹn nábìlà tó rí lẹ́gbẹ̀rẹ̀ gbẹ̀ sùn ó lè ti kọ́kọ́ kó ní ká lọ ṣáá bí ọmọ asọ̀kò nígbà rí lọ́nù àbí kí ni tó túláàsì ní àtúláàsì ní káwọn mọ́tíláàsì mọ́nà ó sùn ní mọ́tíláàsì táwọn sọ fún ọkọ̀ òwúrò àbí òye tòtẹ́ ìmọ̀ kókì lé wọ́n ti lé máa kára wọn lẹ́sẹ̀ fún òní mọ̀ pé á ah, pé wọ́n á sùn náà ni ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo ohun tó ọba rí tó ti pé nu ọpọlọ tiẹ̀ wọ́n kò fi pọ̀ dáa náà lọ́kàn máa yára pọ̀ nítorí wọ́n pa jùlọ kò ní màkà ọ̀mọ́ kankankan ọkàn yìí dáhùn yẹn ti ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn òwe ìdókòwò ti tírèmì sí wọ nǹkan mélòó ni wọ́n máa ní ìlà nǹkan mélòó lọ́wọ́ mà tí ìsìlámù sọ pé kò burú gbogbo ajé pé ìwọ́ wa máa ń gbé ìjọ tuntun náà àti pé fún ọgbẹ́ kó máa láti torí sùn ní ọjà. ọ̀làbí ẹni tó ṣe pé ọlọ́bí lu kan tó lọ bẹ̀rẹ̀ wọ́n ti ọwọ́ àlọ́dún sáfù alákọ̀ọ́kọ́ pé torí ànábì sọ̀rọ̀ àlùsọ̀nà sọ fún akéde abámọ́tí mẹ́nu sáfù alákọ̀ọ́kọ́ àti sáfù yẹn yóò sì rọrùn fún aláti débẹ̀ láì mú di abámọ́tí. ọ̀rọ̀ àpótí sáfù alákọ̀ọ́kọ́ pẹ̀lú orí rẹ̀ polówó kò ní kí làdé kò fún wí láwà ní wọ́n ti gbé ọ wọ́n sọ sí sáfù bẹ́ẹ̀. ni tẹ̀lé àkọ́yé tó ní látàrí àìmọ̀ kan ó ní pé àtàkùn alákòókò àtẹ̀ṣà ń gbogbo ẹjọ́ débi làwé láàrin. sọ ìwọ òsì débi làwé dípò kúrò láàrin wọ́n sì gbé ọ́ wọ́n sọ sẹ́yìn. ṣé mo pé ilé yìí náà tóbi òun náà ní pé ká mọ̀ wà mọ̀ ó túmọ̀ sí pé gbogbo tí ẹ̀ bá fẹ́ kọ̀ láyé gbogbo tí ẹ̀ bá fẹ́ kọ̀ láyé ẹ̀ gbọ́dọ̀ kọ̀kọ̀ wà máa kò tó di pé yàn kù. wọn ìka gbégbó ó gbé sẹ́nu ìgò sì gbé sẹ́nu ọjọ́ kò ìgò ìgò gbogbooro ni. wo tí wàá wá tó gbogbooro lọ́wọ́ à ń bẹ́ẹ̀ tó tó tó tó tó fi gbilẹ̀ jẹ wọn ah, náà wọ gbogbooro àwọn òkè òkè òkè àwọn asẹ́nìkan tó sẹ́kù mà sẹ́nìkan tó sẹ́kù wọn náà sẹ́kù torí pé kò sẹ́nìkan tó sẹ́kù mà wọn náà sẹ́kù ó kọ́kọ́ ṣe wádìí rẹ̀ tó gbogbo lómi mu àti tó gbogbo àgbo jẹ̀bi àgbo jẹ̀bi ńlá tẹ́ wàá ti àgbo jẹ̀bi ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀ wá rí gòmí jẹ́ ìtumọ̀ àti tó gbogbo àwọn kọ dáadáa kó wọn ti fẹ́ fọ gbogbo lónìbò ẹ̀yìn ẹ̀dá o kó wọn ti fẹ́ fọ gbogbo tí yọ tàn lára gbogbo fẹ́ẹ̀tàn ọ̀dájú pé yọ fẹ́ẹ̀tàn tó ẹ̀fọ́ tẹ́tí tẹ́ kú mọ̀ sí torí kì í tán nínú gbòó kọ́mọ bá tó àlànà jẹ torí ti lọ́yẹ kí ẹ má àtàwọn ìkẹrẹ sí àti gbò torí ti tó gbẹ ẹ̀yọ́ wà sí kí lè lọ́ fún kọ́jú àgbọn aláàrọ̀ tó omi tó wọn lọ sọ wọn ipò kúkúrú bá wọn kúta lórí wọn wá sí kù. àkójẹ nílé mu tó wọn ò sí ní lọ wáyé tó fi di pé òun kò wò. tẹ́lẹ̀ ìtumọ̀ ti fi kì í ṣe ìwọ́n àwọn sàbẹ̀ yẹn ló mú àlọ́ síbi ilé yẹn pé kì í ṣe gbogbo tó ọ báyìí tí wọ́n wò ó pé ọba mu iná ló tètè máa kọ́ síwájú gbogbo tó mà nítorí pé tó ọba mà ó dẹni tó ti gbé ń fẹ̀sùn kan láìṣẹ̀ láì mà ọ padà á dẹni tí ń kára mà. bákan náà nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀rẹ̀ pé àwọn. èèyàn tí kò tí ì nímọ̀ tó àwọn èèyàn kan tí wọn ò sì tí ì dàgbà lọ́jọ́ orí tó àwọn èèyàn kan ní gbogbo ògbà bẹ̀rẹ̀ láti orí ayé àlẹ́gbọ̀n Muhammad àríwá àríwá wọ́n máa kẹ́kọ̀ọ́ lára àwọn tó wọn tó sì máa jù lọ. ní bí ẹ̀rọ àwọn ọmọdé ní gbogbo báyìí. Ó ń gbọ́dọ̀ àwọn àgbàlagbà àgbàlagbà lọ́jọ́ orí fún àwọn tàbí ti àwọn Abubakar bí àwọn ọ̀rùn àkọsí ọba àwọn ànújẹríà àwọn ọmọdé kéékèèké wọn ń wò wọn wíwò wọn kọ́ sí wọn mọ̀ pé àwọn sáǹpù àwọn ẹ̀nìkan náà ní ẹnu sáǹpù ní wọn sáǹpù ti wà ní. pé táwọn ẹni táwọn fi ń ṣàpèjúwe yẹn sí wọn ń ká sórí wọn sì wọn pápọ̀ máa sí ìbẹ̀rẹ̀ yẹn lẹ́sùn láti nítorí pé wọ́n ti tírèdì ó ti mọ̀ pé abúgbàtà tó ti tóbi tó nínú àgbo ti ti kàràbàtà tó iṣẹ́ wọn nìkan tí wọ́n ti ọ̀rọ̀ wọn nìkan tí wọ́n ti kò tó lẹ́yìn náà fà àti kárí fàlẹ́bí ìjà ló ń tẹ̀lé yẹ òbúrú ṣàlọ́ síbẹ̀ làwọn náà àwọn ọmọ wa pẹ̀lú àwọn ti gba tírèdì tọ́da ẹ bá náà ti sọ pé àwọn sábẹ́ ọ̀nẹ́bọ̀ Muhammad sọlá láyé ànábì sọlá ẹ bá ti sí ìtàlélẹ̀ tírèdì tó ní agbára rẹ̀ kíkẹ́ kẹ́ ẹ̀mọ́ pé láti tẹ̀sẹ̀ fi kọ́lé àhàdè máa wọ́ wọlé máa rọ̀ sọ. Títà máa ń sọ̀rọ̀ lọ́sà sọ̀rọ̀ àlẹ́ ìṣòro àti ìwọ̀n sẹ́ni kan tó tún sọ̀rọ̀ táì fọ́ lọ́rọ̀ sọ. Tọ́ba ti takùtọ̀ náà tó takùtà nẹ́bí Mùhàmmad sọ̀rọ̀ wà àríwá rẹ̀ sọ̀rọ̀. Training for God. Àwa náà ní ìta ní láti training àwọn ọmọlẹ́yìn wa. Kí wọ́n mọ̀ kí ni ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ àbí kí ni ànábì ṣe àbí kí ni wọn ṣe táwọn ànábì ọsọ kò burú àbí kí ti lẹ́nu àwọn mùsùlùmí kò lé lórí kúrò tá àárẹ̀ rìn lẹ́nu àwọn kúránì káàkiri nínú súnà so eléyìí lọ́jà kíkà sí pé wọ́n kàn án lọ mọ́ ẹnìkan wọn kàn lówùú à ọ̀sọ̀ pé ńgbà táwọn ilé ìtìkà wọn aṣáájú wa náà aṣáájú yín báwò ànábì mélòó ni wọn. ìbá ànábì kan náà ni ànábì wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ̀ ti jẹ́ pé ẹni tí ń tẹ̀lé súnà tí ń tẹ̀lé tí ń tẹ̀lé ọ̀nà sọ tí ń tẹ̀lé àtàkùn sọ̀rọ̀ bá àtúnlà sọ ẹ̀mí nìkan sọ pé ṣé òun ṣé òun kan tó sọ ṣé òun mélòó la ní wọ́n pọ̀ wọ́n ṣe yóò àwọn olùmọ̀ ètò ṣé òun ti ń tara rẹ̀ bọ̀ yẹn fún àwọn olùmọ̀ ta nínú ẹ̀sìn náà wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo pátá lọ́sí ti pọ̀ tó yìí ọ̀rọ̀ ẹnìkan ni wọn kì í tẹ̀lé lórí wa ìjọ tẹ̀lé lórí wa lọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn ò máa wá á máa dára wọn má kí lọ́lọ́ sọ kí lànàbì sallallahu alaihi wasallam sọ. torí di eléyìí báyìí ẹ̀rí kí sẹ́yìn máa ti fojú àná rẹ̀ ìgbà náà ni ìdá máa bẹ̀rẹ̀ àwọn ẹni tí ó mọ̀ àwọn ẹni ọ̀nà pé pé àwọn ṣé wà àwọn sọ báyìí òun gbà lọ́dọ̀ bàbá báyìí ṣé òmùlá àwọn kan lọ́sọ̀ pé kí náà bẹ̀rẹ̀ fún mọ̀ọ́lá nígbà wọn ọlọ́run ni mọ̀ọ́lá ti wá àbí ta mọ̀ọ́lá ti ń lọ́ọ́ mọ̀ọ́lá náà.

ọ̀ràn wa lọ lórí àti lè máa fi ní sáà ń gbọ́ yé sí wa ó ti ń sáà máa sáà ti ń gbọ́ lójoojúmọ́ ó ti ní àwọn ìjàre fún wa lọ́la òkè yá wọn ti ti ní ìbàlejò fún wa àtẹ̀tọ́ wù àtẹ̀tọ́ gbọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وأنا أمركم بأصحابي فإذا ذهبتم أتى أصحابي الله العظيم وأصحابي أمركم فإذا ذهب أصحابي أتى أمركم الله العظيم إن شاء الله نجرب ọba tó tó ń béèrè náà sọ kókò ní ìṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tó wà náà. Náà. Àlọ́kàtì táwọn olùmọ̀wọ́ sọ yẹn, tí kò ń ṣòun náà ni ìyípadà sọ pé kí wọ́n sọ pé ohun tó bá. àwọn èyí táwọn sábẹ́ yẹn ṣe á gbé sórí fóònù yẹn ọpọlọ nítorí pé èyí tí ọkàn tún balẹ̀ sí òní kó ṣòro fún ọmọ àti bẹ́ẹ̀ kánábì ọmọ mọ̀ pa ó ṣòro gan ẹnì kó sọ kánábì ànábì kan kì í rí wọn rí nítorí pé wọn kírun bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí lẹ́ẹ̀kan bá nàbí sùnmọ́ àti nàbí wọn rí tó a ti máa ń lọ fún ṣẹ̀ríà ibi tẹ́lẹ̀ méjì bá wà tó takora tí ọ̀nà kan máa ń bẹ tá a fi lè so méjèèjì kan fún wa ti tẹ́ àwùlẹ̀ jọ ìjọba àdúgbò ká so méjèèjì tó sì so wọn pọ̀ ní ká fi àdéhìí àwọn gàbẹ́ sùn yẹn ká gbé sórí wípé kìí ṣe oorun ni wọ́n ń sùn ṣùgbọ́n ọjọ́ oorun àti ìmọ̀kójọ́ ọjọ́ oorun náà ní kíni kéèyàn tó gbé gbogbo oorun tó bá ti kú yẹ ògbé náà náà lọ sọ pé látàwọn kókókó dènà tó wà ògbé kì í gbé ọ lọ wọn bọ síbọ sí pé o sùn ọba ọba tẹ̀lé.